ìbẹ̀rù ayé wọ́n gbà fáwọn kan bẹ wọ́n lè ranjú mọ́yàn hmm. ayé yóò sì máa bàjẹ́ wọ́n gbà pé ìyẹn lè fi mọ lówó àwọn èèyàn kan bẹ tó bá ilé iṣẹ́ wọ́n báyìí hmm. ọ̀sìn ní lówó mọ́ ó lọ fẹsẹ̀ kọ hmm. wọ́n lè ní o tẹ̀sọ̀ àgbàmọ́lẹ̀ wọ́n lè ní aráyé bínú ẹ̀ wọ́n lè ní ìbínú ayé wọ́n lè ní iṣẹ́ àwọn àgbà gbogbo àwọn nǹkan báwọn sẹ́rí gbogbo tí ò bá wá kàálẹ̀ yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ní àkátó wá ní yíò náà hmm. ọ̀dẹ̀ mi ọlọ́run lẹ́gbọ̀dọ̀ síra ọ̀dọ̀ o because ìgbà tí yóò bá bẹ́ẹ̀ ra rú àwọn nǹkan lọ́wọ́ àjẹ́gbà káwọn bẹ́ẹ̀ ra ayé gbé pẹ̀lú àwọn nǹkan yóò bá gbà káwọn kéré kan láàmọ̀ sún mọ́ra àwọn kéré kan láàmọ̀ fi sápá wọ́n ní yóò ní fúnpa hmm. àwọn kéré kan ẹnu hmm. àwọn kéré kan láàmọ̀ orígun mẹ́rẹ̀ nínú ilé àtún wá sọ̀kọ́ sáàárín ma máa analyze ẹ̀ eléyìí èyàn náà Eleyi eyonu eléyìí ewe eleyi eyonu èwe obere eleyi náà kan eleyi àgbélépọ̀tá eléyìí back to sender àìwá òpin kí ni yóò lè tó wà wọn ọlọ́ọ̀bọ̀ Allah gbogbo ni bá ara lé ayé gbé níbi àwọn nǹkan olúwa على الحي شوية فعل نبوة محمد وتوكل على الحي إذا النبي صلى الله عليه وسلم قال الله أبا وأبا لا يي ونبا عليه الله سبحانه وتعالى أتواصف عنه القرآن وعلى الله فليتوكل المتوكلون فعلى الله فليتوكل المتوكلون فعلى الله فليتوكل المتوكلون فعلى الله فليتوكل المتوكلون Ọlọ́run ní gbogbo ẹni bá bẹ́ẹ̀ ra lé ayé gbé ọwọ́ ìwọ̀n lọ́ọ̀ lẹ́ẹ̀dì wà rà hmm. torí kò ló ń láyé ẹ̀dàkùn sánmọ́ ló ń láyé mọ́lùkù sàmáwájí gbogbo tí wàá mọ dẹ́rù wà nínú ayé òun ọgọ́rọ̀ gba àwọn èèyàn ẹgbẹ́ yín ni tẹ́jà àwọn ṣàyàtínú 8 ìjọ́ tún tẹ̀lé làwọn ṣàyàtínú 10 àwọn àlìjànú àwọn kí lápé àwọn àlìjànú ọlọ́run bá kọmọ́sà àbílẹ́ṣẹ̀ wa ọlọ́run kọmọ́sà àbí wá ṣe kò ń ọlọ́run kọmọ́sà àti wá lẹ́ni eré ọlọ́run kọmọ́sà àti wá lẹ́ni ọlọ́run ọlọ́run ni wa ala Allahi ìdáàbòbò ẹ̀yọ́nú ayé àléèbá hmm. àgbélépọ̀dá hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí àkábá mọ́dárí kan ondé túdé hmm. gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ ẹni táàtì máa wá ọ̀dọ̀ lọ́n ọlọ́run bá sọ fún àlẹ́gbà Muhammad sọ́lọ́mọ́ ọlọ́run ni kúl a'udhu bi min sharril waswasil khannas ọlọ́nìjẹ bá ti ń wá protection ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ẹ wá sí mo sì rẹ́dí àti protect yín ìbá ti nu tó yẹ kí yóò bó wá mọ̀ dáadáa èkó ẹ̀yìn ya wa ní bàbá wa tẹ̀ ń gbọ́ wa ó ní pé àwọn ń ta wá lọ rìn ní ayé gbé lọ́dún ẹlòmíì yìí àwọn kìíní kan bẹ tá àwa rántí rà ó náà sì lè bá yé wa jẹ́ kódà yòbó ní provision fún wa ti rà gbé yòbó ní ṣe kí ni yòbó ò ní provision fún láti lè bí ra ilé ayé gbé meanwhile ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala sì ní provision fún hmm. níbi àwọn ọmọ ọlọ́run títì nìsín wáyà náà so káàkiri àbí life wire hmm. bí yóò bá ti ní gbogbo nǹkan nílò tó ló anima dari kan hmm. alágbèrè pọ̀ta wọ́n ní bá tó ṣẹlá wọ́n ní igbá ìjẹ́ wọ́n ní ti kí wáyà mọ́ jálù àwọn lórí wọ́n ní wọ́n ní ti kí wáyà náà kó má ṣe kí ni kó má jálu àwọn lórí ẹnu mọ́ wọn tán ní kò ju ẹ àwọn kan làwọn ayé àwọn kan làwọn ayé òṣòro ga àwọn kan làwọn míwọ̀n gbogbo àwọn ìwọ̀n wọ̀nyí sì rí wọn ní kápá àti ṣe nǹkan kan lẹ́yìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ẹlẹ́kejì wá ni pé àwọn ìjà lọ́rọ̀ ayé gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà lọ́dọ̀ àwọn bàbá kan lọ́dọ̀ àwọn àfáà kan lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń tanijá yé gbogbo alọ́rọ̀ ayé ayé gbé lọ́dọ̀ wọn yìí àwọn certain things náà wí ni o náà láwọn ń tà fún wa káṣí àná tálé ayé ọ̀hún fún wa hmm. pátápátá ìwọ́n fún ọ ní back to center pátápátá ìwọ́n fún ọ lágbèlé pọ̀tá ǹjẹ́ ọ níbi lọ́ọ̀dẹ́ ṣe àjò ti pé tọ́ mi bá ti ń bẹ máa ń lọ títí òkí wáyà náà mọ́ jálù mi tí báwọn èèyàn kan ní wáyà náà ń jálù hmm. àbáwọn èèyàn kọ́kọ́ ní wáyà náà ń jálù ẹwọ́n kí ni tiwọn kí ní pèsè tẹ́ ní fún wọn ò sí pèsè hmm. tọ́ gbogbo wa là ń so sílífà nù mọ́nú lé àmọ́ burú la so mókè tẹ́ pé atẹ́gùn làwa fẹ́ gbá hmm. fáànù ni a mọ ẹja àrí ẹja hmm, láti wá ṣe pé tó bá ilé fẹ́ já báyìí lásán kálùjẹ̀nù kò dìímú tẹ́ pé kò sí yòbó ní provision fún àmọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní provision fún olúwa ní kul min sharri ma khalaq ṣarí gbóná min sharri ma khalaq gbogbo ń táwà mọ̀ láburú àti gbogbo ń tá mọ̀ láburú ó ti wọnú ẹ̀ hmm. níbi gbogbo ẹ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò ti mọ̀ sọ wa ìjẹ́jú wa mọ̀ bẹ́ẹ̀ náà ni pé ẹ́rì pé àwọn àjálù kan máa ń ṣẹlẹ̀ tírú àjálù bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wa gan gbà pé àṣeyàn ò lágbára Ọlọ́hun Ọba ni hmm. ṣe sọ wú ẹ̀ ẹni tó jòkó báyìí nísìn òkúta kankan gbáwájú ojú wa kọjá báyìí ní fírí kò wá bá wa lójú kò wọnú ẹyin ojú wa débi tí ó fọ́ wa ní àbígbà tí ó kọjá fírí báyìí ibi ojú wa báyìí ló ṣe kíni ló gbà kọjá sínú ẹ̀ bá ṣẹlẹ̀ tán tí abọ́nu ewu ẹ̀dá kò kí ló wọ́n jáde lẹ́nu wa kí la sọ ọlọ́run yọ ọlọ́run ṣe kíni o ọlọ́run yọ ó sọ àti pé kò sẹ́ni tó lè yọ níbi irú yìí àbítání ó túnmọ̀ sí Yorùbá ò ní provision fún dánilẹ́fi lára wọn bẹ̀rù hmm. gbogbo àwọn ológun ológun kà àwọn alájò àwọn òpùrọ̀ wọn à ní nǹkan lè lò fún kíni irú nǹkan báwọn hmm. wọ́n kárí pé wọ́n ní nǹkan lè lò fún irú nǹkan báwọn ni ó yẹ ká sọ pé ah, ah, ọ̀pọ̀lọpọ̀ àjẹsára hmm. ẹni kí wíṣẹ́ tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ àjẹsára òun ní ọtọ́ bá lo ń tọ́mọ̀ páwọn làjẹsára fún pé wọ́n lo kígbẹ́ nìsín àwọn you no go enter abẹ́rẹ́ ṣe ìgbà tí mi ìbá ṣẹlẹ̀ kí ni yóò wí ọlọ́run yóò ẹ eh, ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ah, ọlọ́run ló yọ mí o kódà àwọn tá a wí ìtàn lòdì èsì tó lógún ẹ̀ níjọ́ tọ́lọ́run bá kó yọ bí ewu tí ò lo oògùn rẹ̀ ta ni ó dá padà sí ọ̀wá mọ̀ pọ́lọ́ ọba tó lè yọ níbi tó ní provision fún èyí tó wulẹ̀ ń dààmú ara rẹ̀ náà bí ó ti mọ̀ yọ náà nù èyí tó hàn rẹ̀ lé mọ̀ náà bí ó ti mọ̀ yọ náà nù eh, ìwọ́ mọ̀ iye àwọn èèyàn tí wọ́n ń sàṣẹ ọdọ́lọ́run ọba ti kó ọyọ́ mẹ́ẹ̀ alukurani jámọ̀ pọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ó kanlẹ̀ kanlẹ̀ yín àwọn màláìkà kan iṣẹ́ tó gbé àwọn màláìkà nìkalẹ̀ fún oníṣẹ́ pé ẹ̀yẹn sáà máa kó aráyé yọ kúrò nínú gbogbo tí máa ń jẹ́ ewu ẹ máa kó aráyé yọ kúrò níbi gbogbo tí máa ti ń jẹ́ ewu nítorí pé ewu ni tó bá dé tán agbára ọmọ ànábì ádámù nìka tẹ́lá àwọn ewu yẹn ó ní táwa bá wá rí tá a bọ́ ń bẹ̀ tán làwa náà mọ́ ń padà ń da padà pé ah, ọlọ́run ṣe kí ni ọlọ́run yọ ẹ́ mm-hmm. jàmá jàmá mùsùlùmí ẹ dákun ara gbé láyé ayé yìí ò ṣe dúó lásán ayé yìí ò ṣe dúó wò àmọ́wọ́ ẹni tá a ti gbọ́dọ̀ ọ̀rá lé ayé gbé oníta ni Allah ẹnìkan ṣoṣo tá a lè ráyé gbé lọ́wọ́ rẹ̀ tá a sì gbádùn ayé oníta ní eh, gbogbo ìwọ tó bá fẹ́ gbélé ayé pẹ̀lú rọrùn ìwọ fẹ́ gbélé ayé pẹ̀lú àlàáfíà ìwọ náà wá ara lé ayé lọ́wọ́ ta ní Allah ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló wá lẹ́tọ̀ọ́ kára yí gbé lọ́wọ́ ẹ̀ ẹlòmí ò lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́run ọba wa ló lẹ́tọ̀ọ́ kára lé ayé gbé ní ọwọ́ rẹ̀ ẹlòmí ò sí ni kò lẹ́tọ̀ rẹ̀ ìdí ni pé ìkápá ayé ọwọ́ rẹ̀ ló wà lillahi mulku samawati ìkápá sánmà ìkápá ilẹ̀ ọwọ́ rẹ̀ ló wà agbára sánmà agbára ilẹ̀ ọwọ́ rẹ̀ ló wà àwa èèyàn tá ń gbénú ayé tá wa ilẹ̀ tá ń bẹ lórí ẹ̀ tó gbò wá lórí ọlọ́run ọba yìí òun ló gbé bẹ́ẹ̀ hmm. atẹ́gùn tí ń fẹ́ sí wa nú ayé tá a fi ń survive kódà àwọn irúgbìn ìwà tá à ń jẹ náà atẹ́gùn níṣẹ́ lára tiwọn náà àtàló hmm. látẹ́gùn náà hmm. ọlọ́run ọba yìí náà ni omi alagbalúgbú odò tí wọ́n ní báyé ti tó yìí ìdá kan ìdá mẹ́ta abẹ̀ làwọn èèyàn fi ń sorí ìyẹ̀pẹ̀ tá à ń kọ́lé lórí ìdá méjì inú ayé alagbalúgbú omi ni èéṣe tí ò yàlùwá ìkápá rẹ̀ ọwọ́ ta ló wà omi tí wọ́n máa ń jábọ́ lẹ̀ láti sánmọ̀ ìkápá rẹ̀ ọwọ́ ta ló wà tó gbogbo nǹkan wọ̀nyí tá a fi ń jẹlé ayé tá a fi ń gbélé ayé òun náà rèé hmm. nǹkan míì táwa fẹ́ máa ra lé ayé gbé lọ́wọ́ rẹ̀ ẹ dákun kí lòun ṣe fún wa apá ló fún wa ní abẹ́nu gbogbo tẹ́ òkè ká kọ́kọ́ gbélé ayé gan fún rẹ̀ jù sílẹ̀ ní tí wọ́n tó ẹ̀yìn ìyá wa ìbàbá wa tẹ́ ń gbọ́ mi nílé ìjà tí ń gbọ́ mi ní ẹ̀fẹ́ tí gbọ́ one oh fm ní rédíò nàìjíríà ọwọ́ ilẹ̀ ti gbé sí ojúlẹ̀ sí ẹgbẹ́ ẹ̀kọ́ ni gbogbo jẹ́ ń gbọ́ ní sí ni agbára rẹ̀ kápá rẹ̀ ọwọ́ ta ló ti wájọ̀ mọ́ àtọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sáré jẹ́ ń jẹ́ ojú inú jẹbi ń jẹyàn ni imú inú jẹbi ń jẹyàn ni ẹnu inú jẹbi ń jẹyàn ni etí inú jẹbi ń jẹyàn ni ọrùn inú jẹbi ń jẹyàn ni èérí inú jẹbi ń jẹyàn ni apá inú jẹbi ń jẹyàn ni ẹsẹ̀ inú jẹbi ń jẹyàn ni itan inú jẹbi ń jẹyàn ni ojúgun inú jẹbi ń jẹyàn ni abẹ́ inú jẹbi ń jẹyàn ni ẹ dákun gbogbo ń ta kálẹ̀ yìí tá ń pèsè gbogbo ẹ̀ ẹlòmíì ìtọ́wá fẹ́ lọ rí bá tó fẹ́ ra lé ayé lọ́wọ́ rẹ̀ dákun èwo lòun lè kílèmù pé torí pé mi mo ṣe léyìí fún ọ ó yá ọgbọ́dọ̀ kọ́ lè wá rí lò ọgbọ́dọ̀ wá rà lọ́wọ́ mi ṣẹ́ni pé àṣàǹṣàbùsí ọlọ́run ni àṣàǹṣàbùsí ara wa sí ni hmm. torí tó bá ti lọ́run ṣàbùsí ọlọ́run tó ń gbẹ̀tọ̀ ọlọ́run fún nǹkan míì àbá sọfẹ́lò bíi pé ah, ẹja dúó tọ́lọ́run yóò tún máa ní ayé yìí ò ṣe dúó dúó lásán àárẹ̀ ah, àwa ní ògbìn ọdúó lásán àní ọdúó ti ọlọ́run yóò wá ní ah, ẹ̀yà gbọ́ àmáàtú dúó ti nǹkan míì má lọ gbọ́ ọmọ túbọ̀ tán sí ìtumọ̀ ní pé àwọ ọlọ́run lẹ́mí tí dáwì ó yà lómi ìjẹ̀mọ́ fẹnu sọ́ni ọgbà eléyìí ọ̀rọ̀ ọlọ́kọ́ eléyìí ó la ilaha illallah eléyìí ò kan lọ́wọ́ kò sí wá kan lọ́wọ́ kò sí kíní kan sí lọ́dún ayé tí ò kan lọ́wọ́ kò sí kíní kan tí ń lọ́nú ayé tí èsì kápá látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ eh, gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń gbọ́ wa lé ẹ dákun àràgbé láyé ayé ò ṣe é dúó lásán àmọ́ owó ọta láti gbọ́dọ̀ ra lé ayé gbé tálá gbọ́dọ̀ dúó tì táàfin inú lé ayé wa lò eh, ọlọ́run dákun mọ́sà mẹ́sẹ̀ wa dúó ọlọ́run mọ́sà àṣewádìí mùsùlùmí òdodo eh, ẹja sáré dókè lọ́hùn náà ìyá wa ń lé ẹ̀yin bàbá wa ń lé kákan rárá gbọ́ ìpolówó ètò albayan watibian àwa tá àwa ń gbọ́ wa lórí social media àwa lè mọ́ láǹfààní sí yòó àmọ́ àwọn ìyá wa ń lé àwọn bàbá wa ń lé kan gbọ́ ìpolówó ètò yìí láàrin ìṣẹ́jú kan. Ah, alhamdulillah wasalatu wasalamu ala rasulillahi wa ba'd akabo padà sí orí ètò albayan wa tibiyan eléyìí tí ó máa wáyé ní gbogbo àkókò yìí abẹ́lọ́wọ̀n bá wa subhanahu wa ta'ala pé eléyìí tá wí yìí ọlọ́mọṣẹ́ àjálẹ̀ lágbọ́yé rẹ̀ ayé ẹ̀fẹ́ bá ti wí kò sí dágbé o ayé yìí sì rèé a gbọ́dọ̀ dúró lásán o àmọ́ bá bá gbélé ayé tààlà bẹ́ẹ̀ ká lè rí gbígbé àràgbé onílé ayé ọwọ́ ta láti rà á bó láti wá ara lé ayé gbé lọ́wọ́ ọlọ́run òun náà níbi tawakkul alayhi tawakkulan tààmà ìtàwákulè àléyìí tàwákulán oníkágbára lọ́lọ́ ní ìgbáralé yányán lọ́nà wo sọ́rí ìtọ́ ń súnmọ́ra wọn ẹ̀tọ́ ọlọ́run ló ń gbé fún nǹkan mi hmm ẹ̀tọ́ ọlọ́run ló ń gbé fún nǹkan yìí ọlọ́run ló dìdí ìbèrè ẹ̀ lọ́wọ́ rẹ̀ olúwa ní wa ala Allahi falyatawakkalil mu'minun wa ala Allahi falyatawakkalil mu'minun èyí ò ní pé gbogbo àwọn tó bá وعلى الله فليتوكل المتوكلون وعلى الله فليتوكل المتوكلون Ọlọ́run ní gbogbo tí ó bá máa fọkàn tọ́ nǹkan fọkàn tẹ́ nǹkan gbọ́kàn lé nǹkan gbára lé nǹkan èmi Ọlọ́run náà gbọ́dọ̀ gbára lé hmm. la ilaha illallah ẹ̀yin ìyá wa Ọlọ́run fẹ́ pòun nìkan ni kẹ́ gbára lé irú trust tẹ́ ní sí ó lè tẹ́ gbé sídìí òun pé tán bá ilé yìí mọ̀ kò ní wọlé ọlọ́run lòun fẹ́ kẹ gbé síbẹ̀ òun lòun fẹ́ kẹ gbóhùn síbẹ̀ kẹ ní trust sóhun bẹ́ẹ̀ pé lẹ́yìn ṣe ń rò pé kíní kan tẹ́ lò yẹn o ní ò mọ̀ yẹ ata fún yín èmi ọlọ́run náà lè bá yín yẹta hmm. ọlọ́run níbi tí mo fẹ́ kẹ gbé mi sínú má dárí kàn tọ́lù tọ́lù pé tí bá ti ń bẹ lára rẹ̀ ayé kan kò gbọdọ̀ náà júmọ́ ẹ ẹni bá ilé náà júmọ́ yóò mọ̀ ya ọlọ́ọ̀ni gbé mọ̀dárí kan kúrò mbẹ́ èmi ọlọ́ọ̀ni kan gbé síbẹ̀ kọ́ wá gbé mi síbẹ̀ nígbè pé anything tó bá ilé náà júmọ́ nídẹ̀ yèmi ọlọ́wọ́ ọba ojú yóò ti mọ̀ ya. jama ojú yóò fọ́ gbogbo ẹni bá fẹ́ gbára lọ́lọ́run gbogbo ẹni bá fẹ́ ra lé ayé gbé bá ti rà gbé lọ́wọ́ ọlọ́run rèé ọ gbà pé kò sí kíní kan tó lè lọ́lé ayé yìí àfi tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ kó lọ ọdẹ tajà rẹ ọsìlẹ kọjá rẹ ó mọ ta warawara ọsìlẹ jèrè nídìí ọjà rẹ ọlọ́run ní gbẹ́kànlé pé mi ọlọ́wọ́ bá níbọ̀ ta èyí mọ́ ka àtajà mọ́ ọṣẹ ìtajà mọ́ fi wẹ̀ mọ́ gbé sí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bọ̀ ta ọjà rẹ ẹ dákun àwọn tó ń ṣe fóònù tó ń ṣe iphone tó ń ṣe iwatch ẹ dákun àwọn yìí wọ̀nyí máa hmm. ń wẹ̀sẹ̀ ìtajà táǹtajà lágbàáyé tó wọn àwọn tó tó ń bára wọn dún market lágbàáyé lẹ́ni ẹ bá ti mú apple tán ẹ lọ mú àwọn samsung hmm. ẹ dákun samsung ọ̀sẹ̀ ìtajà wo ní ibi ń wẹ̀ òkà wo ní lò ní tí wá nípò òkà tán ló ká àtajà hmm. ẹ̀yìn ìyá wa wọ́n ń tàn wá ní ẹjá gbọ́nà ọba síbi tí ẹ̀ka gbé sí ìwọ́n tí wọ́n ń lè dákun ọṣẹ ìwé ní Dangote bí ń wẹ́ tí ń pè lọ́sẹ̀ ìtajà èyí sì ń ta sìmẹ́ǹtì òun kan ní ó ta makaroni fún wa òun kan ní ó ta fún wa òun kan ó fún wa gbogbo nǹkan níta fún wa nìsí yóò túbẹ̀ ní ti ẹ ti pé fún wa Nàìjíríà láìpẹ́ yìí láì ìtajà láì kiri òkà wá fún wọn ó ó wá wá sáàrin ọjà ń dùmọ́ta ó wá sáàrin ọjà lẹ́bùté èrò ó wá sáàrin ọjà ní gorodóòmù ó wá sáàrin ọjà ní racecourse ó wá sáàrin ọjà ní àpọ́ngbọ́n ó wá wá sáàrin ọjà ní ìjọra bábíà ó wá sáàrin ọjà ọjọ́ òyìnbó ó wá sáàrin ọjà nínú Òṣòdì kálukú wa òun wá kiri òka ìtajà wa ó lóun wá láti ìlú Òṣogbo ọjà rẹ̀ tàbí lọ torí ọjà àti Mm. ọlọ́run bá sì ní káwọn èèyàn wá ká nírú orí fẹ́ẹ̀tì tí wọ́n ní sí ìbọn tàti ẹ̀hún tóun náà bá nírú ẹ̀ ní èé ṣe tí ò sí ṣọ́ọ̀bù tiẹ̀ náà lẹ́nu Òṣogbo kó sì kó mm. ká bẹ́ẹ̀ èèyàn patronize rẹ̀ kó kí ò ká yín lè wá yá ni ó ti kó ká ni ó lè yá náà tún wá wọ òkà àmọ́ òun ò òkà wọ̀ kọjá àti ẹ̀ òkà ó lè tà wọ́n mm. wá ń bá wọn tí ti ta ilé èsì ta bàtà ìwọ́n bí ọtí ń ta báàgì ìwọ́n bí ọtí ń tó ń jẹ ó sì wá ní ìwọ ní kọ́ ọmọ ẹgbò ká ọ̀fẹ́ hmm. ra lé ayé gbé lọ́wọ́ rẹ̀ pẹ̀lú òkà àtajà ni ọlọ́run ní wa ala Allahi falyatawakkalil mutawakkilun. wa ala Allahi falyatawakkalil mutawakkilun. ọlọ́run lóhun ọlọ́run ọba nìkan ṣoṣo ní kí gbogbo wa ká gbára lé nítorí àkókò hmm. àwọn ìbéèrè mélòó kan ń bẹ ńlẹ̀ àti hmm. ní táìmù mọ́ ẹ̀já rọra gba díẹ̀ ńgbà náà kí ó tó di pé a máa lọ. نسأل الله سبحانه وتعالى لنا ولكم مزيد التوفيق والسداد jazakumullahu khairan. nínú àwọn ìbéèrè tó máa wá ní látẹnu àwọn olùgbọ́ wa tó máa gbọ́ wa lórí ètò àlùbáyánù àtìríyàn nínú ẹ̀ náà ni pé oníbèrè béèrè pé ǹjẹ́ èèyàn lè wẹ̀wẹ̀ jánábà nínú sumipu pé tó bá ti wá wẹ̀ yìí kò tó wá níbi kó tún ṣe àlùwàlá mọ́. ọlọ́mọṣẹ́ àbáwá sẹ́yìn tó béèrè ìbéèrè yìí lẹ́sàn voice note inú àwọn tí wọ́n máa ń gbé ètò yìí náà wá sẹ́ndì voice note sí àfihàn màkàmọ́ tí wọ́n máa ń sábà ń kọ ètò yìí a béèrè pé àwọn gbọ́nú ètò albayanu wa tibian palẹ̀ ní bá fẹ́ wẹ̀ jẹ́nàbà ó lè mọ́ sálù àlá gan kó sì bọ́nu swimming pool kómi bá sàfi kárí gbogbo ara rẹ̀ tó sì láníyàn pé wẹ̀ tó ń wẹ̀ yìí ìwẹ̀ kí ni ìwẹ̀ jẹnaba àwọn ará yẹn ń jọ náà pé bó bá wẹ̀wẹ̀ tán tó ń ti bí ò ti ṣàlù àlá òun ó lè mọ́ wulẹ̀ ṣàlù àlá mi yóò sì lọ rí fíwẹ̀ nìkírun lópin ìgbà tí ò bá ti ṣe tó bá àlù àlá jẹ́ ọ̀rọ̀ lóníbèrè wa láwọn tún nídìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé níbi voice note tí àfi mọ̀ ká máa fi ṣọwọ́ sí mi náà ọlọ́mọta fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí àlàyé ọ̀rọ̀ yìí ti clear àṣìṣọ́ àlàyé rẹ̀ níwọ̀nba ìjọ náà ṣe rí ìwẹ̀ tá ń wẹ̀ àlùwàlá tá ń ṣe a fi ń gbé ìran kan nú ẹ̀gbin kúrò lára ni ìran nínú kéwù òun náà máa ń pè fún wa ní alhadaf alikimo pé alhadaf ẹ̀gbin ni but invisible ni ìdájọ́ là á fi wà ń bẹ ìdájọ́ la fi máa ń jẹ́ kí ni la fi máa ń ní hadaf ẹni bá ní hadaf náà là ń pè ní muhdif so kí ni ó fà á ẹni tọ̀ ẹni ṣègbọ̀nsẹ̀ ẹni so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ilé ti ṣẹlẹ̀ sí yàn èèyàn ti ní hádàfù wọn tá a bá mọ́ra kú òun bẹ́ẹ̀ àlùwàlá là á ṣe tẹ́wárí èèyàn ṣègbọ̀nsẹ̀ èèyàn pù èèyàn so àwọn eléyìí ẹ̀gbin ni àwa máa ń pò wọn ní alhadathul asgharu alhadathul asgharu èyí ò ní ìdájọ́ ẹ̀gbin tó wá kéré hmm táàbá wa tánràn rẹ̀ àlùwàlá ni àáfìgbé e. bàtíwá ní alhadasu asgharu yìí àtúnwá ní alhadathul akbar alhadathul akbar ẹ̀gbin èyí tó tóbi ìjọ èèyàn bá ti wá ń bẹ nínú ìdájọ́ èyí tó tóbi náà àfikún ṣe ìmára ìtawà fi mára ń bi èyí òun èyí táwà fi wá ní ìdájọ́ alhadathul akbaru ìyẹn dáná jẹnaba obìnrin ṣe nǹkan oṣù obìnrin bímọ ẹ̀jẹ̀ bímọ ó wá mọ́ra tán ṣẹ́rí gbogbo ìgbà tá àkàrà jẹ́ náà bá nǹkan oṣù àsìkò tẹ́jẹ̀ bí mọ́ ń bẹ lára rẹ̀ tó bá fẹ́ mọ́ra kúrò nínú ẹ̀ ìwẹ̀ ni yóò fi ṣe ìmára ìwẹ̀ ni yóò fi ṣe kíni ni yóò fi ṣe ìmára tó ẹ wá rí pé ìkan ti tóbi ju ọ̀kan lọ àwọn onímọ̀ wa ni ìjọ abá ti wá mọ́ ṣe ìmára ńlá ìjọ abá ti ṣe ìmọ́ra ńlá automatically ìmọ́ra kékeré ó ṣe kí ni òwọ̀nú ẹ̀ tẹ́wẹ́ bàbá sàlù àlá nìsín aṣọ wa méjèèjì àbọ̀ ojú wa àfọwọ́ wa dégunpá àpa orí àkẹ́tí àfọ ẹsẹ̀ tọ̀ká aláfẹ́wẹ́ jẹ́nẹ́bà nìsín ibi abẹ́ pọ̀ níbi ọwọ́ àlù àlá àtifọ́ àbá àtifọ́ gbogbo tó yẹ káfọ̀ bí àlù àlá àtifọ́ gbogbo ẹ̀ náà níbi ìwẹ̀ náà fi ní wíwẹ̀ kúònù jẹ́nẹ́bà ó ti gbé àlù àlá kódà bá àṣàlù àlá but ipa ti fomi kan gbogbo ara òun gbogbo ibi tó yẹ ká fọ̀ bí àlò àlá láti kí ni láti fọ̀ ká tó máa la wàrà kọ́lẹ̀ látọ̀dọ̀ àdínẹ́gbà Muhammad sallallahu yàlláwà Aisha radiyallahu anha aláàdínẹ́bì dára jẹ́nẹ́bà ń jọ kan bí ó mú sálámọ́ sí ni èèyàn ti ẹni ó sì mọ́ náà méjèèjì àmọ́ ìyàwó àdínẹ́bì lẹ́ẹ̀mẹ́ta bó ti tán báyìí ó kàn dá tàmí gbogbo ara ni àwọn ni walam yuhdith wudu'a Walam yóò ṣẹ̀dẹ́ wòdó àn ànábì sàlùwàlá mi ìjọ náà ibẹ̀ làwọn afá àti wa mú pé ọ ní àìwá sàlùwàlá o si sì wẹ jẹ́ lọ́bàá tán ó sì bọ́ mọ́sálásí olùdí kí màṣúbà fáwọn mùsùlùmí wọn ni já sí pé bá a bá ilé ti wẹ jẹ́ náà o ti gbé àlùwàlá Allahu ta'ala àlàm à nígbà pé lónìí ó dà káwọn béèrè yìí tó mélòó kan ìwọ tó lẹ́lẹ̀ kejì. oníbèrè tún béèrè bákan náà pé ṣòkòtò mùsùlùmí kí ni ìdájọ́ tó bá kọjá kókósẹ̀ hmm. ǹjẹ́ ẹlẹ́ṣẹ̀ lónítàn àti pé gan tó bá tó bá kọjá àgbẹ̀ tó bá fi kírun ṣọ́nà ọ̀rọ̀ gbàrú òun bẹ́ẹ̀. tọ́ ọlọ́mọṣẹ́ àfọ̀n alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ó dàbí pé ó túkù kan bẹ́ẹ̀ irungbọ̀n oníbèrè kú méjèèjì pọ̀ ni abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́n tẹ́jú káwọn náà ń gbọ́ ètò àlùbáyánu wọ̀ tìbí à lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ ṣòkòtò gígé àti irungbọ̀n níní kò yẹ kó máa là ilẹ̀ yorùbá ta kàn ti sọra wa lẹ́nu ó náà ni a ti sọra wa lẹ́nu ẹ rí i pé ilẹ̀ yorùbá yìí nìsín a ti sọ ṣòkòtò gígé àtànírùngbọ̀n a ti sọ di símbọ̀ àwọn ahàlùsọ́nà wàlùjàmá wọn bá ti rẹ́ni ó gé ṣòkòtò nìsín àbónírùngbọ̀n bá a bá ti pè lálùsùn náà kí látùpé anitẹ́bùlẹ́yì meanwhile tá a bá dáwọn ìlú tí islam ti rinlẹ̀ dáadáa tẹ́rí àwọn oníṣúbí tẹgbà nínú àwọn ìlú wọn ìbára wọn jà sínú gbà wọn ìbára wọn jà sí Sokoto torí pé àtọ́nísúfì ibẹ̀ àti tàbùlíìgì ibẹ̀ àti ahalu sunnati wal jamaa ibẹ̀ gbogbo wọn pátá ni wọ́n jọ ń gé Sokoto gbogbo wọn pátá nẹjọ nírun gbà onísúfì sì ni hmm. ẹ bá ní kùbùrá àbí títí ṣe kùbùrá àbí títí ṣe wàzífà lọ́wọ́ báyìí Sokoto lólòkè yìí irùngbọ̀n ló sì pọ̀ ìjọ ní máa fa onísúfì sì ni so àìmọ̀kan tó gbalẹ̀ ohun ó wá ká mọ̀ rí ohun gbà àti ṣòkòtò ní nǹkan àwọn alùsùn náà meanwhile ogun tá a jẹ látọ̀dọ̀ ànẹ́lìwà Muhammad sallallahu alaihi wasallam pé kò yẹ kí ìwọ̀n wà lára tá jà sí so àmọ́ ìlú ta bára wa náà níwà mọ̀ máa láàyè wa kẹwàárí ṣòkòtò ọ̀rọ̀ pé yẹn já lùsùn náà kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ànábì lórí bẹ́ẹ̀ ànábì ní izratul mu'mini ilá àádọ́lá ti sàkọ́ ìwà àkàrílà ansọ́ọ̀fì sàkọ́ ìhìn ó ní aṣọ olùgbàgbọ́ òdodo tó bá wọ̀ kó dé àárín ojúgun ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó ní kí ó máa kú òlá ìdáárín méjì ojúgun súnmọ́ ìlàlìkààbẹ̀ ó lè máa lọlẹ̀ ó lè máa lọlẹ̀ tí lọ rẹ̀ ó fi padà débi kókósẹ̀ anábíwá ní wàmákánà asúfàlà mìíràn dálíkà fàfin náà in tó bá ilé wa kọjá kókósẹ̀ tẹ́rí tí ò bá sì kọjá kókósẹ̀ kókósẹ̀ wọn á rí ibi ẹsẹ̀ wo wa bí kókó báyìí sí bẹ́ẹ̀ bí ẹsẹ̀ wa lẹ́gbẹ̀ẹ́sẹ̀ tẹ́rí ẹ̀ṣọ̀kò tó wá ń bọ̀ láti àárín ojúgun ìwà ń bọ̀ ìwà ń wálẹ̀ ìwà kódà tó bá dórí kókósẹ̀ kì í kọjá là àmọ́ tó bá ilé kọjá kókósẹ̀ ní wálẹ̀ báyìí lọ́n dákun mọ́ sí wa lọ́mọ aná ọ̀rọ̀ anẹ́gbà muhammadu ló jẹ́ pé mímọ wọ́sọ̀kò tó ń lẹ̀ kàbí ọ̀rọ̀ tó ń pin kaba ìrìnzùnú hmm. ọ̀ràn ńlá ni nínú àwọn ọ̀ràn ńlá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ́n dákun mọ́ sí àlàwà ń bẹ̀ ẹnubìlẹ̀ wa níbọ̀ táwọn àfáà kan pè ní mọ̀kúrú wọn náà láwọn àfáà kan hmm. aláwọn sọpá anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá ilé kọjá yìí níbo ni láfi náà ẹnìkan ní ẹbọ̀jẹ̀ bọ́lá abubakiri pé tí kò rẹ̀ mọ́ ń kọjá kókósẹ̀ rẹ̀ ọgbọ́n tábùbákìrì wí ni ó ní àbúbákìrì mm-hmm. jẹ́ nìkan tó yẹ pé ìkànnú ẹsẹ̀ rẹ̀ méjèèjì máa ń yẹ̀ báyìí ó wá ní ṣòkòtò tóun bá wọ̀ ó máa ń ó máa ń fẹ́ lọlẹ̀ ó ní wà ó ní bọ̀ bí tí máa fẹ́ lọlẹ̀ òun máa ń fa nǹkan òun òkè padà so kò lóun máa ń filẹ̀ mm. so bí máa fẹ́ lọlẹ̀ kọjá kóṣẹ̀ òun ṣe kí ni òun tó wá fà á òun tó wá fà á òun tó ti máa ń fa nu òun òfilẹ̀ mm. ẹ̀dá kò sọ̀rọ̀ yìí gan ju sọ fún wa pé àṣe nǹkan ó kọjá bẹ́ẹ̀ hmm. tó ká ní kéèkéè ṣe nǹkan bú ni ànábì kó sọ fún ni pé jó mọ kọjá bẹ̀ hmm. àgbà ànábì gbọ́ pé òun ti ń fa ànábì náà lásìkà mímọ̀ yẹfàálùwú kòyàlà ìwò òfin tiẹ̀ ṣe fàárí hmm. torí pé ẹni bá tún wọ́n lẹ̀ fi ṣe fàárí ègún ti ń bẹ lórí irú wọn ni pé ọlọ́wọ́n amẹ́rin tí tí ò bá débi fàárí ìyá rẹ̀ ni pé fàfinnar ọlọ́mọ ti wá lọ́mọ náà bá ti wá wí yìí òun náà lè dájọ́ ká máa fárun gbọ̀n àrọ́mù hmm. náà má fárun gbọ̀n rẹ o fi irun gbọ̀n rẹ ṣe ni tí ẹ fi jọta nẹ́gbọ̀ Muhammad kò síbi tí wọ́n ti ròyìn ànẹ́bì fún ọtọ́ níròyìn ẹ̀kọ́ nínú ọgbọ̀n púpọ̀ òun lànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà kálẹ́nu mọ́ pọ́ọ̀tì ẹ̀kọ́ ti ànẹ́bì náà ni takùn èyí náà tó àbí òtó èyí náà yẹ àbí òyẹ ẹ kí lọ́mọ alòfẹ́ nù rẹ̀ sí kí lọ́mọ takọ ànábùwà Muhammad sí ọlọ́dàkùn mọ́sà lẹ́sẹ̀ oníkálukú wa dúró inú gbọ́n ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ànábì ní jùzù ṣàwárì àwọn irun mú yìí ànábì ní yíò ẹgẹ́ kó dínkù ẹ dínkù dáadáa wà árùkùnléhà ó láwọn irun gbọ́n yín ẹ̀fà àwọn yìí ẹ ṣe kí ni ẹ̀fílẹ̀ ẹjọ́ sàn wálẹ̀ dáadáa khaliful majus ànábì ní ẹ yapa àwọn tí wọ́n ń bọ iná eh akoko wa kò koko mọ́ fún wa eh, ibi ìlàdúró sí torí àgò tí wọ́n dá fún wa ti ó ti tó eh, ká máa ṣèpù ọgbọ̀n ká máa láǹkà ń yọ à ń ṣèpù ẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ń yọ à ń tìrìmù ẹ̀ hmm. gbogbo orú eléyìí lóòótọ́ ẹnu àwọn àfọ́ kò lè lórí àmọ́ hmm. tó dáa ní kí mùsùlùmí ò fi rùngbọ́n rẹ̀ lẹ̀ mọ́ fi nǹkan kan kàn án hmm. àyìn kó làwọn míì tí wọ́n bá yọ àjọ lẹ̀ wọ́n ní ẹ bóyá tó bá ti ń gbé ṣèpù míì wá ẹbọ̀tá eh, ara wà kọ́lẹ̀ kẹrátọ̀rọ̀ àwọn kan náà sọ̀hábà bí Abdullahi ibn Umar bí Abu Hurairah radiyallahu anhu wọ́n ní táwọ̀ yíò tàbá parí iṣẹ́ hajji báyìí tán ṣe hajji tán wọ́n wà fọwọ́ dìrùn gbọ́n mú báyìí èyí tó bá kọjá bá ti bu ọwọ́ kan báyìí hmm. wọ́n di kúkú irun gbọ́n hmm. àbá ní tó bá léhun ó wà fi jíjọ́ ìgbà ó ṣe kí ni wọ́n fi gé ìhùn èyí tá a tún wá rí mi lọ́dọ̀ sábẹ́ náà kó tún pọ̀ jù bá ń lọ àlí wọ́n nínú gbọ́n rẹ̀ fẹ́ gùn tóbi dòdó báyìí wọ́n níbi ó fẹ̀ dé ẹ̀ nífẹ̀ẹ́ léjìká rẹ̀ báyìí abu ishaq al-huwaini rahimahullah àwọn na bèèrè ọ̀rọ̀ da imam albani alayhi rahmatullah má sì débẹ̀ àkókò kò sí mọ́ àti kọjá àsìkò tí wọ́n ní ká lò wa sallallahu wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh